Before we go further, tell me now what to know. They can never fall down, no. Do you ever know that? Oh, I wanna know. Am I the only one? Am I the only one? bẹ́ẹ̀ ni a kú dédé àsìkò yìí gbogbo yẹn lólùfẹ́ Ìmídérìíkẹ́ ojú òṣùpá kó la kú bójú ọjọ́ ṣe rí o a tún kú kó lè dà àti gbogbo wa tá à ń bá káàkiri ǹjẹ́ kélédùà kó fi èrè tó pọ̀ sí iṣẹ́ wa àmín wọ́n ní ètò omi tòní òun ni mo pè ní ẹ jẹ́ ká máa ṣe àmójútó àwọn ọkọ wa ẹ jẹ́ ká máa ṣàmójútó àwọn ọkọ wa ẹ̀yin obìnrin bíi tèmi arábìnrin kan ló fi ọ̀rọ̀ kan ló fi tó mi létí lọ́sẹ̀ tó kọjá kì í ṣe gbogbo ìgbà tí a bá ti fi oorun lọ àwọn ọkọ wa gẹ́gẹ́ bí ìyàwó ilé náà ni pé táwọn ọkọ wa bá ti kọ̀ fún wa pé àwọn ò ṣe gbogbo náà kọ́ ni kẹjẹ́ ká máa fi ṣèbínú. arábìnrin kan ló sọ fún mi lọ́sẹ̀ kan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé gbogbo ìgbà tí àwọn àwa obìnrin tá a bá ti fi oorun lọ àwọn ọkọ wa nínú ilé tí wọn bá ti gbà ẹ má jẹ́ ká máa fi wọn pẹ́ ẹ má jẹ́ ká máa fi ṣe ìdájọ́ wọn àwọn ọ̀nà kan àtó lè gbà kí àwọn ọkùnrin wa kí wọ́n má gbà láti bá wa lájọṣepọ̀ lákòókò náà àwọn nǹkan tó mú mi tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ni pé àwọn obìnrin kan náà a bọ́ sí ìpele ọ̀rọ̀ yìí nígbà tí kóbá táwọn kọ́ wa tá a bá ti fi oorun lọ̀ wọ́n débi pé a ó wo àwa náà ká ṣe ìbálòpọ̀ ká bá ti wá fi oorun lọ àwọn ọkọ wa táwọn ọkọ wa bá ti wá gbà ó ti wá di pé bá ká máa bínú àbí ká máa rò pé yẹ kí ló ṣẹlẹ̀ ẹ bí ó ti lọ ní obìnrin kan ta ni torí ẹ̀ ni ò ṣe mọ́ rárá kì í ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà náà kọ́ làwọn ọkọ wa náà fi máa lọ ń yàn léńtà gbogbo ìgbà náà kọ́ náà fi máa lọ ń ṣe ìbálòpọ̀ níta a máa sú àwọn náà àwọn kókó wà tó já sí pé ó lè má jẹ́ kí ara wọn gbé kánkán nígbà míì tí àwọn obìnrin tí a kì í kíyèsí ẹ jẹ́ ká máa kíyèsí àwọn ọkọ wa ẹ má jẹ́ ká máa fi wọ́n ká máa fi wọ́n sílẹ̀ pé wọ́n ti nípa àwọn ò ṣe ẹ ó di káwa náà ká máa wò ta ó di káwa náà ká fi wọ́n sílẹ̀ ẹ má jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹ má jẹ́ káwa náà ẹ má jẹ́ ká ṣe ìdájọ́ wọn lákòókò náà àwọn kókó wà tó jẹ́ sí pé ó lè má mú wọn jẹ́ kí ara wọn gbé kánkán nígbà míì fún bí àpẹẹrẹ ọkùnrin míì wà ó lè máa ní nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún ọkùnrin míì lè máa ronú ní àkókò náà bóyá ó ń ronú nípa iṣẹ́ ni tàbí ó ń ronú nípa pé bóyá ah bọ́ọ̀lù ọ̀rọ̀ òun ṣe wá rí báyìí tàbí kó ní nǹkan tó jẹ́ pé ó ń dùn lọ́kàn tó jẹ́ pé ó lè má jẹ́ kí ara ẹ̀ gbé kánkán tí òfin lè bá wa ṣe ìbálòpọ̀ ní àkókò náà ẹ jẹ́ ká máa kíyèsí àwọn ọkọ wa ẹ jẹ́ ká máa yẹ̀ wọ́n wò ó ó máa nídìí nígbà míì tára wọn ò fi ń gbé kánkàn fún ìbálòpọ̀ àwọn ọkùnrin ẹ má jẹ́ ká máa fi wọ́n sílẹ̀ kán máa dá sùn nínú ilé àwọn ọkùnrin ní ìrònú ti pọ̀ jù ẹlòmíì lè gbaṣẹ́ tó já sí pé kó jẹ́ pé gbèsè wà lórí iṣẹ́ yẹn kó ṣiṣẹ́ náà kó jẹ́ kó jẹ gbèsè tí ò dẹ̀ ní fẹ́ bá àwọn obìnrin sọ nínú ilé ọkùnrin míì dẹ̀ nìyí ó lè máa ṣàdúà lọ́wọ́ kó jẹ́ kó bóyá ó ń bẹ lọ́hùn kó fẹ́ wà ní ìsẹ́ra kó bóyá kó má sùn mọ́ obìnrin nígbà míì tẹ́ bá fohùn lọ̀yọ̀ wọ́n lè sọ pé àwọn ò ṣe wọ́n lè máa bẹ lọ́hùn lọ́wọ́ àwọn míì bóyá ìrònú bóyá nípa ọ̀rọ̀ iṣẹ́ ẹ jẹ́ ká máa mọ nǹkan táwọn ọkọ wa tó bá ń ṣe nígbà míì nípa ọ̀rọ̀ iṣẹ́ wọn iṣẹ́ míì wọ́n lè gbà kí wọ́n jẹ gbèsè kó má jẹ́ kí inú wọn dùn lákòókò náà kó má jẹ́ kára wọn gbé kánkán fún ìbálòpọ̀ ẹ má jẹ́ ká máa jọ́ọ̀jì wọn ẹ má jẹ́ ká máa fi wọ́n sílẹ̀ kán máa dá sùn àwọn ọkùnrin a máa ronú púpọ̀ ńgbà míì wọ́n máa farapamọ́ fáwọn àyàwó wọn wọ́n máa farapamọ́ fáwọn obìnrin nígbà míì tí wọ́n ní fẹ́ nà tán fún wa pé nǹkan báyìí làwọn ní ìdojúkọ bóyá lẹ́nu iṣẹ́ àbí nígbà míì nípò míì wọ́n lè ní àwọn ìdojúkọ míì gbà míì tó lè má jẹ́ kára wọn gbé kankan má jẹ́ kán máa dá sùn tó bá ti sùn ẹ jẹ́ ká máa sùn tì wọ́n tàbí kẹ́ jẹ́ ká lọ máa yẹ̀ wọ́n wò ó torí nígbà míì wà tó ń bá dá sùn gbà míì tí wọ́n bá dá ronú yìí títí títí tó bá rí bí wọ́n lè gbàbẹ̀ wọ́n ó lè gbàbẹ̀ kó mú ẹ̀mí wọn lọ fún díẹ̀ ìyàwó obìnrin ẹ jẹ́ ká máa ṣọ́ àwọn ọkọ wa ẹ má jẹ́ ká jẹ́ kí wọ́n máa dá sùn tó bá lè ti ń dá sùn ẹ jẹ́ ká máa yẹ̀ wọ́n wò ẹ jẹ́ ká máa bèrè nípa báwo lọ̀rọ̀ ṣẹ́ yín my dear báwo ni ṣẹ́ yín lénìí my dear báwo ni dé yín my dear ṣe wà òkè kí ló tó ju yín kí ló tó kọ́rẹ́ lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká máa bi wọ́n torígbà míì ọ̀pọ̀ ìgbà wọn máa ń ronú kí ẹrù èèyàn méjì má bàa rí tẹnìkan ẹ jẹ́ ká máa yẹ̀ wọ́n wò ẹ jẹ́ ká máa fún wọn lọ́rùn orúkọ oríṣiríṣi ká máa yẹ̀ wò ká máa check wọn how was your day baby baby i love you àwọn tó ń pè wọn ní bèbí bèbí bèbí ń ta lójú kan máa tẹ̀lé wọn ni pé wọ́n ń kí ẹ̀ fún wọn ẹ dákun torí ọlọ́ àwọn obìnrin ọ̀bọ ńlá agún wọn ìran rẹ̀ ni òjò mọ́ ẹ̀jọ̀ torí ọlọ́ ilé wa ò ní dàrú ọ̀dọ̀dẹ̀ wa ní òdẹ̀ dàrú láṣẹ Èdùmàrè ẹ má jẹ́ ká máa fi àwọn ọkọ wa sílẹ̀ pé jẹ́ kí n kàn fi wọ́n sílẹ̀ tábàárẹ̀ tójú wọn bá kọ́rẹ́ lọ́wọ́ ẹja àpè wọn ká bèrè pé kí ló ń ṣe wọ́n àánú Ọlọ́run lè fi wá sílẹ̀ láṣẹ Èdùmàrè èyí tó kù lọ́jọ́ mẹ́jọ ká fi ìpàdé láṣẹ Èdùmàrè orúkọ tèmi Adérìnkè jẹ́ ló dábì. He was also a member of the Liberal